وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقنفوا الله الله سبحانه وتعالى ọba tí ó dá ẹni kọ̀kan wá sí lórí ẹ̀sìn Islam títí di àsìkò yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó kó wa jọ pẹ̀lú àánú ẹ̀ àti ayé tí a wà yìí ayé tí a ti máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn fúnra wa lórí àwọn sírà méjì tí ó pàtàkì tí ó jẹ́ kíra ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn obìnrin mùsùlùmí ẹgbẹ́ gbogbo wa sì mọ̀ wípé ìjòkó yìí ìjòkó tí a tàlẹ́tà ni fún àwọn obìnrin mùsùlùmí láti máa fi ṣàlàyé àwọn ẹ̀sìn eléyìí tí ó jẹ́ ẹ̀sà fún àwọn obìnrin láti máa fi ṣàlàyé ẹ̀ fún wọn àwọn tíra méjì tí a tàlẹ́sà tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ibi ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni tíra nasihati linnisa eléyìí tí umu abdullahi alwadi'iyya حفظها الله تعالى ورعاها توقف وما بابا العلامة المحدث مقبل هادي الوادعي رحمه الله تعالى محدث الديار اليمنية ترى يعني ترى لقوة اللوم ترى لك ولن تنبيهات على أحكام تختص بالمؤمنات للشيخ صالح بن طزان الطزان حفظه الله تعالى ورعاه lónìí bí mashi'ati Allahi subhanahu wa ta'ala wa auni eléyìí tí a fi ìsìdánlẹ́kọ̀ọ́ fúnra wa òun náà ni tíra tanbihatu ala ahkamin takhtassu bil mu'minat tíra yìí òun láfi ìsìdánlẹ́kọ̀ọ́ fúnra wa lónìí Ah, abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kí ó tọ́ wa kọ́nà níbi sísọ àti níbi gbígbọ́ kí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ kí nǹkan yìí kí ó ní orí padàdà nínú ìgbésí ayé kí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kí ó fi sínú mizanu hasanatina يوم القيامة يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قفتين الصمات رواني وجب القيامة ọjọ́ tó jẹ́ sí pé gbogbo àwọn dúkìá ayé téèyàn kójọ ní owó àtàwọn dúkìá mi tó kù kò ní sí aláǹfààní nígbà tí èèyàn bá ti lò sójú ọ̀nà Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni àwọn ọmọ tí èèyàn bí bó ti wù kán jẹ́ ní Ọlọ́run Ọba tó wọn ò ní sí àwọn òbí wọn láǹfààní nígbà tí àwọn òbí wọn bá ti rìn ìlànà tí àwọn ọmọ náà wọ́n jẹ́ ní Ọlọ́run Ọba ìrìn nígbà àwọn òbí wọn bá ti ti ẹ̀sìn Islam tí Ọlọ́run Ọba Allah subhanahu wa tó fi rán gbogbo àwọn àwọn ọmọ tí wọ́n bí wọn ní sí wọ́n láǹfààní kankan illa man ata Allah bi qalbin salim àfi ẹni tó bá wá pàdé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tí ó àlékún kí ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá fún aṣíwájú ẹ̀dá nabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀ọ̀káwá náà tí a ń yẹ ìlànà nabi sallallahu ó ma wá lórí ìlànà yìí lẹ́yìn wa títí di ọjọ́ gbẹ̀dẹ̀ ibi tí a dé nínú ترى ترى تنبيهات على أحكام تختص بالمؤمنات أولاني ni ojú owó الصفحة الحادية الصفحة الحادية الحادية عشر تيجي إليك وقلا بلادي níbi gbóló ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó sọ wípé wa ashiruhunna bil ma'ruf nínú suratul nisa àyà ẹlẹ́kọkàndínlógún ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú àyà yìí ó ń pa àwọn ọkùnrin láṣẹ ó ń pa àwọn ọkọ ìyàwó ọlọ́wọ́ bá Allah subhanahu wa ń pa wọ́n láṣẹ láti máa fi dáadáa bá àwọn obìnrin wọn àwọn ìyàwó wọn gbé wà á ṣe ròhùn ọlọ́run bá ní ẹ máa pèsèmí lọ́kọláyà pẹ̀lú àwọn ìyàwó yín wà á ṣe ròhùn ẹ máa lùsẹ̀mí ayé pẹ̀lú àwọn ìyàwó yín bil ma'ruf pẹ̀lú ìmọ̀ dáadáa sí wọn ọlọ́run ọba Allah subhanahu wa ń pa àwọn ọkọ láti وجعل الطلاق حقا لها وأمر بإعطائها إياه كاملا إلا ما سمحت به عن طيب نفسه فقال وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم أي شيء منه نزة فكلوه هنيئا مريئا من صورة النساء آية الكريم wọ́n ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe sọ̀dáàkà ọlọ́run ọba ṣe ní ẹ̀tọ́ ó sì ṣe ní ìwọ̀ fún àwọn obìnrin ẹ̀tọ́ àwọn obìnrin tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ọkùnrin lọ́rùn láti fún wọn nígbàtí wọ́n bá jọ fẹnukò òun náà ń pè ní almahar almahar òun náà ni nǹkan tí obìnrin tó máa ń béèrè fún tóbìnrin ti máa ń gbà lọ́wọ́ ọkùnrin láti sọ abẹ́ di ẹ̀tọ́ fún ọkùnrin náà láti tí lẹ́tọ̀ fún ọkùnrin yẹn àwọn nǹkan tí ó jẹ́ ìwọ̀ ilé lórí lórí obìnrin tẹ́lẹ̀ ní rírí ni ní bíbálòpọ̀ ni ní ìbálòpọ̀ ọkọ àtìyàwó eléyìí tó ń dọmọ ọlọ́run bá lọ́sùn subhanahu wa ta'ala ó ṣe as-sadaqa eré tán pè ní dáwórì dáwórì yìí ọlọ́run bá Allah tààrà wa pé ní ẹ̀tọ́ fún obìnrin láti gbá lọ́wọ́ ọkùnrin wa amara bi i'ta'iha ìyá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pàṣẹ ká fún obìnrin ní as-sadaqa ní pípé pérépéré bí wọ́n bèèrè ẹ̀ lọ́wọ́ wa ní pípé yẹn òun náà ká fún wọn láì dínkù illa ma samahat bihi an saydi nafsi àyàfi eléyìí tí obìnrin bá yọ̀ǹda pẹ̀lú tọkàntọkàn fún ọkọ rẹ̀ nínú sọ̀dáàkì yẹn òun nìkan lọ́lọ́wọ́ bá alékẹ́lá yonda fọ́kùnrin lati jẹ a sọ pé obìnrin yọ̀ǹda nkẹ́kẹ́ nínú sọ̀dáàkì tí wọ́n jọ fẹ́nu kò lé lórí òun àtọkọ rẹ̀ pé kí pé kí ọkọ fún òun tó wá rí pé òun fẹ́ sí ìdẹ̀kùn fọ́kọ yìí bóyá orí pọ́kọ yẹn ò ní agbára nǹkan yìí sì ti wọ ọkọ yẹn lọ́rùn ó wá yọ̀ǹda láti gbé nǹkan yìí fúyẹ́ fún ọkọ rẹ̀ irú eléyìí báyìí òun nìkan ló tọ́ fọ́kùnrin láti láti jẹ nínú sọ̀dá tí ìyàwó ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ sọ pé illa ma samahat bihi an tili nafsi àyàfi lè tọkùn tóbìnrin bá tọ́bá yọ̀ǹda tọkàtọkà tó wù látọkà bẹ́ẹ̀ òun nìkan lókù faqala ta'ala ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala sọ nínú suratu nìsá ayẹ̀lẹ́kẹrin ọlọ́wọ́ba ni ọlọ́wọ́n bá ní àti pé kí ẹ fún àwọn obìnrin ní owó sọ̀dáàkì wọn sọ̀dọ̀kọ́tì hìn ọlọ́wọ́n bá ní ẹ fún àwọn obìnrin ní owó orí wọn tí wọ́n ń béèrè fún ní ṣílátà ẹ fún wọn ní fífún tí ó máa jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ yín lọ sọ́dọ̀ wọn tí ó máa jẹ́ ìtẹ́ẹ̀ṣì ní pípé tẹ́ẹ̀sì fún wọn fa in qidna lakum an shay'in minhu nafsan ọlọ́wọ́n bá ní tí àwọn obìnrin yìí sábá wá yọnu láti yọ̀ǹda kankan fún yín tó wá wọn bẹ́ẹ̀ nínú àwọn èyí tí owó orí wọn yìí fàkólóhù hàníà maria ọlọ́run bá ní ẹjẹ nǹkan náà in táwọn obìnrin bá yọ̀nda fún yín nínú kọ̀dáàkì wọn ọlọ́run bá ní ẹgbà àjẹmánu ni ẹjẹ hàníà ẹjẹ pẹ̀lú rọrùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ maria ẹjẹ lẹ́ni tí yóò farabalẹ̀ tí yóò fi jẹ nǹkan yìí lẹ́ni tí ó jẹ́ pẹ̀lú rọrùn pẹ̀lú ìdùnnú òun náà ni kí ẹ fi jẹ nǹkan náà eléyìí nínú Suratul Nisa ayà yìí ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ti ń pa àwọn ọkùnrin látẹ láti fún àwọn obìnrin ní sàdáàkì wọn eléyìí tó jẹ́ ẹ̀tọ́ àwọn obìnrin ìlọ́run àwọn ọkùnrin tí wọ́n jẹ́ ọkọ wọn níbẹ̀ náà lọ́lọ́ọ̀bà àlekẹ́lá ti ń fún àwọn obìnrin ní yọ̀ǹda wípé eléyìí tí wọ́n bá yọ̀ǹda nínú ẹ̀ tọkàntọkàn tó yọ wọn nínú láti yọ̀ǹda fún àwọn ọkọ wọn àwọn ọkọ wọn lẹ́tọ̀ọ́ láti gbà kí wọ́n sì jẹ́ waja'alaha أميرة على على أولادها ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí obìnrin ní adarí waja'alaha Allahu ra'iyatan ọlọ́run tí obìnrin ní adarí amiratan ó tí ní ẹni tí ó ma pàṣẹ dáadáa nahiyatan ó tí lẹ́ni tí ó ma kọ ìbàjẹ́ fi bayti nínú ilé ọkọ rẹ̀ nínú ó ti ma dá gbogbo àwọn ara yìí àmírọ̀tàn àlá àwùlàdíhà ọlọ́run tí obìnrin ní aláṣẹ ó ṣe wọ́n ní olórí lórí àwọn ọmọ wọn lórí tàní jama'a lórí àwọn ọmọ wọn kò ń ṣe lórí àwọn ọkọ wọn kò dẹ̀ ń ṣe lórí àwọn ṣùgbọ́n lórí àwọn ọmọ قال صلى الله عليه وآله وسلم قال صلى الله عليه قال الله قال صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم صيفي المرأة راعية في بيت زوجها obìnrin adarí ló jẹ́ adarànjẹ ni obìnrin jẹ́ fi bayti zawjiha nínú ilé ọkọ داو ni ó sì máa dánwò níbo ni fi bayti ha yóò ma dán nǹkan yìí nínú ilé ọkọ rẹ̀ ni yóò ma dán wò lórí àwọn ọmọ lórí àwọn dúkìá ọkọ rẹ̀ òun ni ó jẹ́ ra'iya ni ó jẹ́ lórí àwọn dúkìá ọkọ rẹ̀ àtàwọn àwọn ọmọ ọkọ rẹ̀ nínú ilé ọlọ́wọ́ bá ó dẹ̀ dè lọ́wọ́ àwọn lórí nǹkan tí oúnjẹ adára jẹ̀lé lórí so ọlọ́wọ̀n mú bí àwọn obìnrin ní nípa inú ilé ọkọ wọn ilé tọ́lọ́wọ́n bá fi wọ́n sí adára jẹ lórí ẹ̀ ọlọ́wọ̀n bó béèrè lọ́wọ́ wọn wọn ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni fún obìnrin láti mójútó in tí ọlọ́wọ̀n bá lọ́ subhanahu wa lábọ̀ lọ́rùn òun náà ní kó jẹ́ adarí kó sì jẹ́ adára jẹ nínú ilé ọkọ rẹ̀ lórí àwọn dúkìá ọkọ rẹ̀ lórí àwọn ọmọ ọkọ rẹ̀ òun lọ́wọ́ bá Allah subhanahu wa máa bí lórí ilé wa ala na nafaqataha wa kiswataha bil ma'ruf ọlọ́wọ́ bá ṣe ọ̀ràn lórí ọkọ wa awjaba ala ọkọ nafaqataha ìnáwó orí àwọn obìnrin wọ́n ní bùkátà sí ní owó níná ọlọ́run ọba sí lọ́rùn yẹn lórí ọkọ wàkìtì wátàhà kódà aṣọ tí obìnrin ó wọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sí lọ́rùn yẹn lórí ọkùnrin láti pèsè rẹ̀ bil ma'ruf gbogbo eléyìí báyìí pẹ̀lú dáadáa ni pẹ̀lú dáadáa subhanahu wa ta'ala sí lọ́rùn yẹn pẹ̀lú so ilé ìbá ló fi jẹ́ sí pé ọ̀ràn èèyàn ní fọ́kùnrin láti náwó léyàwó rẹ̀ lórí nǹkan tíyàwó jẹ tíyàwó mu ibi tíyàwó gbé bíyàwó ṣe gba ìtọ́jú nígbà tí bá ń ṣàárẹ̀ nǹkan tíyàwó máa wọ̀ lásọsọ́rùn àti ní tẹ́tẹ́ gbogbo tíyàwó fi sọmọlúàbí ọ̀ràn yẹn ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sí lórí ọkọ láti pèsè àwọn nǹkan wọ̀nyí ọ̀ràn yẹn ni lórí ọkùnrin láti ṣe bẹ́ẹ̀ àti a bá wọlé dáadáa àwa obìnrin a rí pé anú ọlọ́run bá àti kí ọlọ́run bá léwa lórí ni tọ́lọ́run bá ní kí ọlá bùkátà wa bọ àwọn ọkùnrin bí ti tí ó bọ́ sínú so nítorí ẹ̀dá pẹ̀jẹ́ ká kún fún ìbẹ̀ lọ́wọ́ fún àwọn ọkọ wa ẹrù tó wúwo tọ́lọ̀ ọba àlékẹ́lá gbélé wọn lórí ọlọ́run wọn gbé ká bẹ́ lọ́wọ́ fún wọn èyí náà mọ̀ pé nǹkan kò rọrùn ó ẹrù tó wúwo ni ẹ̀rí nǹkan ọkùnrin so tí wọ́n bá ń sọ fún yín pé ẹ̀sìn islamu sábò sí fóbìnrin ẹ jẹ́ kó yé wọn wípé àìmọ̀kan ló ń dà wọ́n láàmú gbogbo àwọn tí bá ń sọrú ẹ̀ ṣé sábò sí náà lélẹ́ báyìí tí ara àwọn àbò sí islamu ṣe fáwọn obìnrin náà lélẹ́ tọ́lọ́wọ́n àwọn àyè ibi tí àwọn obìnrin tán máa ń kó ọ̀ṣọ́ sí ní gbogbo àwọn àyè ibi tẹ́ ti mọ̀ náà pátápátá ẹgẹ́ bí ẹ̀kọ́ gbogbo ẹ̀ náà jẹ́ pé àwọn ọkùnrin lọ́lọ́wọ́ bá lọ́sùn bá rántà lábọ̀ lọ́rùn lọ́rùn ẹ̀yà jíjẹ mímu yín títọ́jú yín nígbàtẹ́ bá ń so ẹ́rí pé Allah ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dìdí ó dìdí ìsáyí obìnrin lẹ́ta ni ọlọ́run kàn dá ní kẹkà máa gbádùn tí Allahu akbar láwọn nǹkan tó jẹ́ sí pé àwọn ọkùnrin gan ti máa jowú yín bẹ̀ ọlọ́run ìsẹ́gẹ́mi náà rẹ̀yàn kan tí bùkátà tẹ́mi náà máa tí bùkátà tèmi náà mọ ẹjọ́ ọ̀rọ̀ yẹn lórí báyìí tèmi náà mọ wá gbádùn yìí sọ̀rọ̀ rí pé ìkẹ́ ńláńlá ni sọ̀ká jẹ́ni tí ó mórí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lórí àwọn nǹkan wọ̀nyí sọ kí á dẹ̀ máa bẹ lọ́run ọba lórí àwọn ọkọ wa ká mọ̀ pé ẹrù tó wúwo gidi gan ní tí ò bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run bá lọ́sùn máa tẹ́lá ṣe rọrùn náà lọ́lọ́run bá rí kí láti ṣíra ọ̀yàn lé wọn lórí ṣùgbọ́n gbogbo alamọ wàhálà tí ó wà níbi àwọn nǹkan yìí kéèyàn tó rí ṣùkọ́lọ̀ bá kọ́ máa bà sí wọn náà eléyìí ni ó parí péjì ẹlẹ́ẹ̀kọkànlá péjì ẹlẹ́ẹ̀kejìlá ni a máa bọ́ sí ìsìn هنا يرى لك ما يريده أعداء الإسلام وأفراخهم اليوم من سلب المرأة, من سلب المرأة كرامتها وانتزاع حقوقها ما يريده أعداء الإسلام وأفراخهم اليوم من سلب المرأة كرامتها وانتزاع حقوقها نقدم أنت لا òun náà ni nǹkan tí àwọn ọ̀tá islam ń fẹ́ nǹkan tí àwọn ọ̀tá islam tí wọ́n gbà lérò nǹkan tí wọ́n ń fẹ́ àti àwọn òrùmọdìẹ wọn àwọn ọ̀tá islam àtàwọn àfọ́rọ́kù wọn àtàwọn òrùmọdìẹ wọn tí wọ́n ń ṣiṣẹ́ fún wọn nǹkan tí wọ́n ń fẹ́ lónìí níbi gbígba àpálẹ́ tọ́lọ́wọ́ bá ìrẹ́kẹ́lá fún àwọn obìnrin gbígba kúrò lọ́wọ́ wọn jíjàgbà kúrò lọ́wọ́ wọn àti gbígba ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ àwọn obìnrin gbígba lọ́wọ́ wọn ẹ̀tọ́ tí Ọlọ́run bá lọ́sùn fáwọn àtàlá fáwọn obìnrin àpálẹ́ tọ́lọ́run bá ìrẹ́kẹ́lá fún wọn nǹkan táwọn ọ̀tá ìsìláàmù ń fẹ́ àtàwọn in tí wọ́n fẹ́ òun náà ni pé wọ́n fẹ́ gba nǹkan yìí lọ́wọ́ àwọn obìnrin àpẹẹlẹ tọ́lọ̀ ọba àríkẹ́ látẹ́sì Islam tó gbé fáwọn obìnrin wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn àwọn ẹ̀tọ́ àwọn obìnrin wọ́n fẹ́ já gbà lọ́wọ́ wọn غاضه ما, نال ما نالته المرأة المسلمة من كرامة وعزة وصيانة في الإسلام dájúdájú àwọn ọ̀tá إسلام. tàbí ká tiẹ̀ sọ pé àwọn ọ̀tá ọmọnìyàn tí ó pé ta bá sọ pé àwọn ọ̀tá ọmọnìyàn eléyìí báyìí ìtumọ̀ ẹ̀yẹ́ tó ti kún ju ọ̀tá Islam nìkan lọ torí kèése Islam nìkan làwọn yìí náà ń bá ṣọ̀tá kódà humanity wọ́n ń bá ṣọ̀tá wọ́n ń bá ìjọmọ èèyàn ṣọ̀tá so àwọn ọ̀tá Islam àwọn ọ̀tá ọmọnìyàn lónìí bẹ̀rẹ̀ látorí àwọn kèfèrí tí wọ́n fojú hàn tí wọ́n gbógun ja Islam àtàwọn almunafiqin min alkufari wal munafiqin àtàwọn almunafiqun àwọn tó jẹ́ sí wípé wọ́n ń ṣe bí pé mùsùlùmí làwọn ṣùgbọ́n kèfèrí ni wọ́n ọ̀tá ìsìláàmù ni wọ́n ṣùgbọ́n wọ́n darapọ̀ pẹ̀lú àwùjọ mùsùlùmí wàlẹ́zínà fi qulubihim maradun àtàwọn tí àrùn ti ń bẹnu ọkàn wọn rọ̀ọ̀zọ́tuhùn mánà látihùn المسلمة من كرامة وتمسك لك غاضهم ما نالته المرأة المسلمة من كرامة وعزة أم بونين àpọ́nlé àti agbára àti ìdáàbòbò tí àwọn obìnrin mùsùlùmí rí tọ́wọ́ wọn tó nǹkan yìí ń kó bànújẹ́ bá wọn nǹkan yìí ń bí wọn nínú ما نالته المرأة المسلمة من كرامة وعزة وصيانة في الإسلام àpọ́nlé iyì agbára àti ìdáàbòbò elé tí àwọn obìnrin rí nínú abẹ́ Islam tí wọ́n rí nínú Islam nǹkan yìí ó ń kó ìbànújẹ́ bá àwọn ọ̀tá Ọlọ́run bá tàà ti kàsíwájú yìí لأن أعداء الإسلام من الكفار والمنافقين يريدون أن تكون المرأة أداة تدمير وحبالة يصطادون بها ضعاف الإيمان وأصحاب الغرائز الجانحة بعد أن يشبع منها شهواتهم المستعورة وني dájúdájú àwọn ọ̀tá Islam bẹ̀rẹ̀ látorí àwọn kèfèrí àti àwọn tí wọ́n ń ṣe bí pé ṣùgbọ́n tó yẹ kèfèrí làwọn náà àwọn kèfèrí tó fojú hàn àtàwọn kèfèrí tí wọ́n ń ṣe bí ẹni pé mùsùlùmí làwọn ní àwọn ọ̀tá Islam nǹkan tí wọ́n ń fẹ́ òun náà ni kí obìnrin kí ó di irinṣẹ́ ìparun irinṣẹ́ tó mọ̀ fi kó ìparun báwọn èèyàn àǹtakúnà al-mar'atu adata tadmiri di irinṣẹ́ tí wọ́n mọ̀ fi kó ìparun báwọn yẹ̀sọ̀ọ̀dúnà bí ha bí àyàfàl iman wọ́n fẹ́ sọ àwọn obìnrin di páńpẹ́ wọ́n fẹ́ sọ àwọn obìnrin di pàkúté tí wọ́n ma fi dẹ ọdẹ àwọn tí imani wọ́n lẹ wọ́n fẹ́ ma fi obìnrin ṣe páńpẹ́ wọ́n fẹ́ ma fi wọ́n ṣe pàkúté láti ma fi dẹdẹ àwọn tí imani wọ́n lẹ wọ́n fẹ́ ma fi wọ́n dẹdẹ àwọn àwọn aládàámákádàámá àwọn oníbàjẹ́ olùbàjẹ́ èèyàn wọ́n fi máa fa àwọn obìnrin ti páńpẹ́ láti máa dẹ̀dẹ̀ wọn ni báadá àyúṣbìrì minha shahwatihim almasiro lẹ́yìn táwọn bá ti yó tí wọ́n ti yó gbogbo àwọn ìgbádùn ẹ̀mí wọn lára àwọn obìnrin àwọn ìgbádùn wọ̀bíà so àwọn ìtẹ́rí ìkàtàpẹ̀ ní sábà ní ẹwà masiro ìyàwó àmọ̀tọ̀rù ìyẹn náà ni ẹni tó yẹ pé ọwà haris alalak ó lójú kòkòrò oúnjẹ gan ó ní wọ̀bìà oúnjẹ kan wá sí bí ikùn rẹ̀ ṣe lè kún tó bí ikùn rẹ̀ ṣe lè yó tó wọ̀bìà pé kọ́sàmọ̀jẹ kọ́sàmọ̀jẹ náà tí ń bẹ fún àwọn kèfèrí lẹ́yìn tán bá ti yó àwọn ìgbádùn yẹn tán lára àwọn obìnrin tí wọ́n ti rí pàwọn tẹ́ra wọn lọ́rùn wọ́n rí bùkátà abẹ́ wọn gbọ́ lára àwọn obìnrin lọ́nà ìbàjẹ́ wọ́n rí bùkátà ojú wọn gbọ́ lára àwọn obìnrin lọ́nà bàjẹ́ wọ́n rí bùkátà ẹ̀mí wọn ọkàn wọn wọ́n rí gbọ́ lára àwọn obìnrin lọ́nà bàjẹ́ bùkátà ẹnu wọn bùkátà ìsọkúsọ tí wọ́n fẹ́ sọ àti bùkátà pé ká máa rò papọ̀ pẹ̀lú àwọn obìnrin ká máa fi wọ́n step down ká máa fi wọ́n ṣe ìtutù ẹ̀mí nígbàtá bá rí gbogbo àwọn bùkátà yìí gbọ́tọ́ lára àwọn obìnrin wọ́n wá fẹ́ fi àwọn obìnrin wọn wá fẹ́ tó lò wọ́n gẹ́gẹ́ bí páńpẹ́ láti máa fi dẹdẹ àwọn tí mọ́ni wọ́n lẹ àti àwọn aládàmà burúkú bíi tiwọn kama qala ta'ala ẹgẹ́ bí ọlọ́run bá yìí sọ wípé wa yuridu alladhina yattabi'una ash-shahawati an tamilu maylan 'azima nínú Suratun Nisa verse 27 ọlọ́run bá ní wa yuridu alladhina yattabi'una ash-shahawati ọlọ́run bá ní àwọn tí wọ́n ń tẹ̀lé ìgbádùn ìgbádùn tẹ́ dúró déédéé òun náà ni an tamilu maylan

ní secondary schools ní àwọn institutions ẹ wo bí àwọn obìnrin ṣe rí ẹ wo àwọn obìnrin láwọn àdúgbò wa ẹ wo àwọn obìnrin nínú ilé wa pàápàá ẹ wo àwọn tí wọ́n já àwọn àbúrò wa àwọn tó já àwọn ọmọ wa àwọn tí wọ́n já àwọn ẹ̀gbọ́n wa àwọn tó já àwọn àǹtí wa àwọn tó já àwọn màmá gan pàápàá ẹ wo bí wọ́n ṣe rí níbi wọ̀kúwọ̀ tí wọ́n rò pá ńlá jú náà lélé báyìí ẹ wo bí ayé wọn ṣe bàjẹ́ ẹ wo nǹkan tí ọ̀làjú ẹ wo nǹkan tó sọ wọ́n dà gbogbo orú àwọn eléyìí báyìí nǹkan tí wọ́n ń fẹ́ lọ́dọ̀ àwọn obìnrin nìyẹn bákan náà in tó ń fẹ́ lọ́dọ̀ àwọn ọkùnrin náà ní káwa náà máa ṣe bàjẹ́ pẹ̀lú àwọn obìnrin wọ̀nyí kájọ máa ṣe bàjẹ́ yẹn tí wọ́n fẹ́ nìyẹn ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما والذين في قلوبهم مرض من المسلمين عواتيارهم بلوكا ونمع مسلمين يريدون من المرأة أن تكون سلعة رخيصة وفكي أموبيني دي أجا تقبق أنت أجا تقبق وفكي أموبيني دي نيه في معرض أصحاب الشهوات والنزغات الشيطانية ní ṣòrùmú wọ́n fẹ́ kí àwọn obìnrin gba pọ̀ntọ̀ wọ́n fẹ́ kí àwọn obìnrin gbọ́pọ̀ nílé ọjà àwọn àwọn àwọn àwọn onígbádùn ayé àwọn tí ṣètọ́ni ń lò tí ṣètọ́ni ti tó ti kó sí wọn nínú ẹ̀mí tó jẹ kó sí wọn lọ́pọlọ àwọn tí ṣe tán jí fọwọ́ bà so wọ́n fẹ́ kí obìnrin gbọ́pọ̀ ní ọjà àwọn wọ̀nyí síláìtàn makṣúfà síláìtàn makṣúfà tan àmàmà minha ila ma huwa aqbah min dhalik wọ́n fẹ́ jẹ́ kí àwọn di ọjà tí yóò wà naked síláàtà makṣúfà ọjà tí wọ́n lélẹ̀ tí ò ní láàbò gẹ́gẹ́ bí àwọn ọjà tí ma ń bẹ ní showroom tí ma ń bẹnu show glass wọ́n fẹ́ kí àwọn obìnrin di búrẹ́dì tí ó wọ aṣọ tí ó tó wà ní òhò gbogbo alamọ̀ pé búrẹ́dì wọ aṣọ láìlọ́nù ṣùgbọ́n tí aṣọ ni búrẹ́dì wọ ìṣá ẹ̀rí pé gbogbo aṣọ tí bírẹ̀dì wọ̀ yìí náà bí ẹni pé kọ̀wọ́ṣọ náà ni naked náà ni bẹ́ẹ̀ fẹ́ káwọn obìnrin dì nìyẹn sí láta makshufatan amama a'yunihi káwọn obìnrin kí wọ́n wà ní òhò kí àwọn obìnrin kí wọ́n di in tí yóò sílẹ̀ tí ó sí ara lẹ̀ lójú wọn yatamatta'una bi jamali manzariha kama wá gbádùn pẹ̀lú ẹwà wíwu àwọn obìnrin Allahu Akbar ẹ́ wọ́n yẹ pé èyàn máa wo obìnrin báyìí yóò ti máa rí gbádùn nínú ẹ̀mí rẹ̀ pé á ọmọ ló ṣe báyìí ọmọ ló ṣe báyìí oríṣiríṣi àwọn nǹkan tí àwọn olùbàjẹ́ èèyàn máa ń sọ níbàjẹ́ tá bá rí àwọn obìnrin <coughs> àwọn náà lẹ́yìn Allah subhanahu wa ta'ala dá àwọn ẹwà ó dá so tó rẹ́ sí pé àdámà wọn yàtọ̀ sí tọkùnrin láwọn so ẹ̀ẹ́kẹ́ ẹ̀yin obìnrin kẹ́ mọ̀ pé kí Ọlọ́run Ọba lélẹ̀ Ọlọ́run Ọba ló dá yín pẹ̀lú àwọn ẹwà yìí Ọlọ́run Ọba ló dá yín pẹ̀lú ẹ̀ tẹ́yìn náà sì mà táwọn ọ̀tá ìsìláàmù náà sì mà pé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala obìnrin ní ẹ pẹ̀lú ẹwà tó ga láwọn ẹwà tí máa ń kó fìtínà báyàn so olóòfin jẹ́ pé àwọn àyè bí tí ó tó jẹ́ àwọn àyè ẹwà yẹn gẹ́gẹ́ làwọn ọ̀tá ìsìláàmù ọmọ á pípè sí káwọn obìnrin máa sílẹ̀ Allahu akbar Allahu akbar ilé báyìí burú gan wallahi ó bà jẹ́ gan àwọn atọ tó fún pínpínpínpín láwọn obìnrin ọmọ rán àwọn aṣọ tó fún pínpín kódà kan mọ́ ní àwọn english dress nìkan mọ́ nìsìn àwọn oríṣiríṣi àǹkárá yẹn àwọn télọ̀ yẹn náà ti mọ bá ṣe wọ̀n wọ́n nìsìn ọ̀tọ̀ ni wọ́n wọ̀n ibi tó ṣe bákan ọ̀tọ̀ ni wọ́n wọ̀n ọ̀tọ̀ ni wọ́n wọ̀n sàlẹ̀ rẹ̀ tí gbogbo bẹ̀ yóò fi yẹ tí ó fi ṣe bèm̀bè inna lillahi wa inna ilayhi so kọ́lọ̀ bá kódà ń kó sànú wa irú àwọn obìnrin yẹn irú àwọn aṣọ tẹ́ ń wọ káàkiri àwọn aṣọ zìnà àwọn aṣọ tó yẹ pé yóò máa pe àwọn èèyàn lọ síbi zìnà yàtàmàtà ìwú nàbí jamali manzoriha wọ́n fẹ́ máa gbádùn wọ́n fẹ́ máa gbádùn ẹ̀mí ara wọn pẹ̀lú wíwo àwọn ẹwà tí ọlọ́wọ́ bá dá mọ́ àwọn obìnrin gbogbo ẹwà gbé pamọ́ tí kọ wá gbé títà nígbàtà nípa iye tí ẹ ti bàjẹ́ ẹ́ so orí afọ́ wọn pé tọ́báwá jàjà rí àwọn obìnrin yìí ní ẹwà tọ́lọ̀wà àlékẹ́lá dámọ́ wọn tí wọ́n gbé pamọ́ yìí tọ́báyé jẹ́ wá rí wọn máa gbé áá ọlọ́run bá ti parí tẹ́ sí ọlára báyìí ọwá ń gbérú àwọn orí ọlọ́run yìí ọwá ń gbé pamọ́ tọ́hún náà máa rẹ́rìn mísìmísì bí ẹni tí nǹkan bẹ lára rẹ̀ tí bọ́lọ́wọ́ bá lọ́sùn bá ń gbé pamọ́ náà ni Eh, ọlọ́run bá fẹ́ kó gbé pamọ́ náà ni aw yatawassaluna minha ila ma huwa aqbah min dhalik àbíkó jẹ́ jẹ́ pọ́n fẹ́ máa lo àwọn kìíní ìgẹ́ sí àwọn ìbàjẹ́ tó tún burú jù báyìí lọ pàápàá walidhalika harisu ala an takhruja min baytiha kán lọ máa kópa pẹ̀lú àwọn ọkùnrin níbi iṣẹ́ káwọn ọkùnrin àtàwọn obìnrin jọ máa ṣiṣẹ́ láàyè ibì kan náà kájọ máa fi jagaga níbi iṣẹ́ jambambi jambi side by side ẹ wo ẹ wo oríṣiríṣi àwọn ààyè ibi táwọn èèyàn ti ń ṣiṣẹ́ lónìí ẹ lọ wo gbogbo àwọn ààyè ilé iṣẹ́ lónìí ẹ rí pé àtàwọn ọkùnrin àtàwọn obìnrin wọ́n jọ ń rò papọ̀ níbi iṣẹ́ yìí ni. Naam àwọn òrí yẹn láti primary school gẹ́gẹ́ tí ń gbìn tí wà lórí what a man can do a woman can do better mo rántí pé ìgbà tí mo wà ní primary three tọ́pìkì yìí ni wọ́n fún mi kí n fi debate what a what ilé ìtàn wá fẹ́ mi ni pé what a man can do a woman cannot do better náà fẹ́ mi àwọn tí wọ́n wá jẹ́ counterpart wa wọ́n fáwọn ní what a man can do a woman can do better so èmi máa oppose àwọn máa support láti bàtà ti wà ní primary school o ni wọ́n ti propagate àwọn nǹkan yìí inna lillahi wa inna ilayhi raji'un so ibá yìí fi kò sí nǹkan tí ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe kódà yìí tọkùnrin lè ṣe obìnrin lè ṣe dájú bẹ́ẹ̀ lọ so ibá yìí fi so ìgbà tí wọ́n fẹ́ máa gbé àwọn orí yẹn wá orí sí àwọn ọ̀nà tí wọ́n gbé gbà nìyẹn wọ́n ń sojú kòkòrò kí àwọn obìnrin jáde kú ònú ilé kí wọ́n lọ máa dì fún fún pẹ̀lú àwọn ọkùnrin ká lọ máa kópa pẹ̀lú àwọn ọkùnrin níbi iṣẹ́ jamban ila jambin ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yẹni pé ọkùnrin pẹ̀lú obìnrin wọ́n jọ máa ní corite níbi jíjáde lọ síbi iṣẹ́ àti nímọ̀ ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ kan náà ní àwọn àyè kan náà àwọn aburú tó ń ṣẹlẹ̀ láwọn offices Allah kò kéré lọ́pọ̀lọpọ̀ obìnrin tó ti di yàlìyàlì látara wípé ó ń ṣiṣẹ́ láwùjọ àwọn ọkùnrin aw li takhduma ar-rijala mumarridatan àdítàwọn obìnrin lè máa sáàbà àwọn ọkùnrin gẹ́gẹ́ bí náà wọ́n ní wọ́n sojú kòkòrò káwọn obìnrin jáde kí wọ́n lọ máa ṣe nọ́ọ̀sì láti máa tọ́jú àwọn ọkùnrin ẹ̀yin náà wọ àwọn hospitals wáǹsìn tàbá ti ní èyàn gba abẹ́rẹ́ báyìí èyàn ti dára nìyẹn ọkùnrin tí ó bá ti lè gba abẹ́rẹ́ báyìí obìnrin ni ó fún ẹ lábẹ́rẹ́ obìnrin ọmọ wá sí di ọkùnrin lẹ̀ ọbẹ̀ fún ní abẹ́rẹ́ yọ́ mọ́ wá bí tó ṣe ṣukúṣukú níbi ìdí ọkùnrin inna lillahi wa inna ilayhi raji'un ọbẹ̀ fọkùnrin lábẹ́rẹ́ tàbá ti ní kọ́sẹ́ẹ̀tì drip fún ẹ̀sìn ẹ́ àwọn dókítà ló jẹ́ máa tán bá fi lè wá rí wọ́n gbé fáwọn nọ́ọ̀sì àwọn nọ́ọ̀sì ni ó ma àwọn ni ó ma pa iṣẹ́ yòókù lára ẹ̀ so àwọn obìnrin kálọ́mà ti nọ́ọ̀sì láti máa tọ́jú àwọn ọkùnrin filmostechfa ní hospital àwọn mùdífà ti pọ̀ hírọ̀ àbíkáwọn obìnrin jẹ́ olùgbàlejò ní inú plane ẹ wo ẹ wo àwọn plane kódà ẹ lọ wo Emirates Emirates ẹ rí pé àwọn obìnrin ni wọ́n sábà máa ń jẹ́ mọ̀bífà àwọn ọlọ́mọ ń gbàlejò tí wọ́n wà wọ gbogbo ẹ̀ tí yóò fún pínpínpín ẹ lọ wo àwọn hotels àwọn ilé ìtura ẹ rí pé àwọn obìnrin náà máa ń jẹ́ olùgbàlejò ń bẹ̀ kódà ẹ lọ wo báǹkì gan pàápàá ẹ̀rípa àwọn obìnrin ni wọ́n máa àwọn ni wọ́n máa ń gbàlejò pé so àtorísísí àwọn nǹkan bẹ́ẹ̀ náà náà náà rí kódà tí ẹ bá iléeṣẹ́ fóònù nísìn ẹ rí àwọn ọmọ burúkú kan tí wọ́n ti kó síbẹ̀ nísìn táwọn fọwọ́ ọgbẹ̀ tó fún pínpín àwọn ni ó máa gbàlejò ọkùnrin míì náà tí ò fẹ́ ra fóònù tẹ́lẹ̀ náà aláyébàjẹ́ ọkùnrin tí ò fẹ́ ra fóònù ni bákan náà rèé

ìnẹ́rí láwọn ẹjìn tí ọfẹ́ kiri ọjà náà lélé ìyàwó ọfẹ́fẹ́ kiri nǹkan míì papọ̀ mọ́já àwọn bàbá àgbàyà àwọn bọ̀dá àgbàyà tí wọ́n lọ́jà ara náà táwọn náà bá ti rí ọmọ nì bó ṣe bó ṣe pákéjì gbogbo ẹ̀ àwọn náà wọ́n bẹ̀rẹ̀ àwàdà burúkú ọjà tí wọ́n ní rà owó tó yẹ ká fi gbọ́ bùkátà ńlé hmm? wọ́n padà máa fi rajà tí wọ́n fẹ́ rà nítorí zìnà tí wọ́n fẹ́ ṣe ọlọ́nkúrá kó sànú wa wallahi eléyà àwọn nǹkan tó ń báyàn ló jẹ́ ni <coughs> ibi tí wọ́n ti kọ tírà yìí Saudi Arabia ni wà bí nígbà tí wọ́n bá ń sọ orú nǹkan yìí láwùjọ yẹn ẹ dákun ẹ jẹ́ káwa náàrùn ẹ̀dáhùn sáwùjọ tiwa bóò ní ó ṣe rí gbogbo أو دراسة أو مدرسة في فصول الدراسة المختلفة àbí kọ́ yẹ pé wọ́n fẹ́ kí wọ́n tó ń sojú kòkòrò bákan náà káwọn obìnrin kájọ máa rò papọ̀ pẹ̀lú ọkùnrin níbi ìkẹ́kọ̀ọ́ àbí káwọn obìnrin jẹ́ olùkọ́ bó làwọn obìnrin ó ti máa jẹ́ olùkọ́ fi fusuli dirasati mukhtalifa níbi àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ eléyìí tó yàrá akẹ́kọ̀ọ́ ẹ̀yin náà lọ wo àwọn lecture rooms yìí ẹ lecture rooms yìí láwọn universities yìí láwọn polytechnics àwọn colleges of education ẹ lọ wo láwọn secondary schools ẹ lọ wo láwọn primary schools ẹ lọ wo kọ́dẹ̀ lọ wo ilé kéwú pàápàá ilé kéwú pàápàá tẹ̀gbẹ́ta bá jẹ́ tó ń tọ̀rọ̀ àwọn irú àwọn ilé ìwé yẹn so àwọn obìnrin ní ó wá jẹ́ tíṣà obìnrin ní ó wá dúró síwájú yóò máa kọ nǹkan sójú bọ́ọ̀dù àwọn ọkùnrin ó wá dúró àwọn ọmọ wa wò ó wọ́n máa wo tíṣà wọn wọ́n máa wo lẹ́kṣọ́rà wọn òun ó tún wá wọ miniskirt àwọn ọkùnrin ó ti wá títí wó ti wá rún lọ inna lillahi wa inna ilaihi raji'un أو ممثلة في المسرح àbíkó obìnrin jẹ́ actor ẹ́ wọ́n tó jíkò kòrò bóòlù àwọn obìnrin náà ó ṣe jẹ́ actor táwọn náà ma ṣe fíìmù ẹ́ filmasrash ní ilé sinimá orísìsì gbogbo wa náà láàrin tí ń tẹ̀lẹ̀ ń bẹ̀ àwọn mọ̀gànníyà àbíkó obìnrin jákọrin òbí rere ẹ̀yìn ẹ̀yìn wọ́n sá pọ̀ wọ́n sá pọ̀ sá wọ́n sá wọ́n kà so ayé àwọn ti rí àwọn wà fi eyín góòdì tẹnu wọ́n wà fi chéènì góòdì sí ọrùn àtẹ́tí wọ́n wà á fẹ̀yìn bíi pé bí ẹran tí náà mú kẹ́lẹ̀ bá rí wọ́n wà mú ọwọ́ yẹn ọwọ́ tó ti tó ká sí yẹn àtọrùn yẹn wọ́n wà gbé ọwọ́ yẹn sí bí etí etí góòdù àtọrùn góòdù àti eyín gẹ́gẹ́ àti ṣe ṣe yẹn wà ṣe ṣàì ṣàì ṣàì ni ẹ̀rọ àwọn tí wọ́n ń kọrin ẹ̀sìn Allahu Akbar tẹ́bá wá lọ wo àwọn fídíò orin àti tí nǹkan ti bàjẹ́ mọ́ wọn lára yìí ọlọ́bà Allah subhanahu wa ta'ala kó sànú wa so àwọn mọ́gàn níyẹ̀tà àbíkóbìnrin jákọrin àwọn mú díà àwọn mú díà tí wasaili al-i'lam àbíkóbìnrin jẹ́ ẹni tí ó ma gbọ́rọ̀ jáde ní iléeṣẹ́ rédíò níléeṣẹ́ tẹlifíṣàn ẹni tí ó ma kàròyìn ẹni tí ó ma anchor program tí ó jẹ́ mùsíà obìnrin tó ń program ẹ̀yin náà ti ma irú àwọn nǹkan ẹ̀bó yìí ń ṣẹlẹ̀ láwùjọ wa tó yíba yìí sí kódà ẹlòmí àwọn ọkùnrin aláyébàjẹ́ ẹwà ni a mórí yìí nígbà wọlé tẹ́ rédíò lẹ́ẹ̀kan atẹ́tí ẹ̀dùn báyìí speaking obìnrin kan bẹ tó máa ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ rédíò báyẹn tó yẹ sí pé wọ́n máa ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ báyẹn sí lára wọ́n ẹ̀zájẹ́zá ṣe mẹ́ta ẹ̀zá ṣe mẹ́ta ah àwọn mudhi'atan safiratan fatina fatina fatinatan bi sawtiha wa suratiha wọ́n ma wá ṣe àwọn nǹkan yìí ní àwọn iléeṣẹ́ ìgbóhùnjáde oríṣiríṣi lẹ́ni tí wọn ò ní wọ hijab wọ́n ma jáde ní ohùn sàfíọ́tàn fàtínàtàn ha wọ́n ma kó fítínà báwọn èèyàn pẹ̀lú ohun wọn àwọn ohun tó lẹ́ obìnrin mi tó wà lọ kọ́ ti mi ti wọ́n ń kọ́ ọ̀rọ̀ sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n jẹ́ sí pé tọkùnrin bá fi lè gbọ́ báyìí àfà wàhálà dé bá lúwa rẹ̀ nu ẹ̀mí yìí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn gbogbo wàláì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin pàápàá jùlọ tẹ́lẹ̀ bá ti wà láyàn fíṣẹ̀ yẹn nǹkan bẹ ní àárín àwọn obìnrin yẹn tán ti lè lájú yẹn àà hmm. ah, yìí wọ́n ni wọ́n máa ń catwalk wọ́n máa rìn bí músù so kóbìnrin máa rìn bí músù kọ́ máa rìn bí pẹ́pẹ́yẹ gbogbo àwọn nǹkan báyìí rèé aláì ìdí tí yíò ti bára yìí ní dáa o èyàn dá fitna sáyé nìyẹn kóbìnrin máa rìn kọ́ máa lọ ara pọ̀ almailat almumilat kúrú àwọn nǹkan yìí rèé ó burú gidi obìnrin tí ó máa rìn tí ó máa mì yóò tó máa mì ẹ̀mí àwọn èèyàn náà pẹ̀lú rìn yẹn yóò tó máa òun ti wọ́ yóò tó máa wọ́ àwọn èèyàn náà Allahu Akbar so wàsúrọ́tìhà yóò máa dá fìtínà lẹ̀ pẹ̀lú súrọ̀ rẹ̀ pẹ̀lú àwòrán bọ́lọ́n ti dáa bí ó máa gbé jáde almajalláti alkọlíà àwọn <coughs> àwọn magazines àwọn kèfèrí wọ́n lọ ní wọ́n lọ mú àwọn magazines kan tó jẹ́ pé àwọn pornographical magazines àwọn àwọn magazines tó jẹ́ pé in tí ó ma polówó àwọn nǹkan tí ò dáa ni yóò gbé àwọn obìnrin jáde ní òhò àwọn kèfèrí ìlọmú fẹ́bà ní sí so láti ma fi báyé àwọn èèyàn jẹ́ min al-fatayati min suwari al-fatayati al-fatinati wọ́n lọ mú àwọn obìnrin àwọn àwòrán àwọn obìnrin ọ̀dọ́bìnrin tí wọ́n lè kó fìtínà báyàn al-ariyat àwọn obìnrin tí wọ́n rí òhò wasilatan àwọn kèfèrí yìí mú ní irinṣẹ́ wọn mú lókún fà literwiji majallatihim láti lè ma fi polówó magazines wọn láti polówó magazines wọn literwiji majallatihim wa taswiqiha wọ́n fẹ́ fi ta ọjà wọn wọ́n fi ta àwọn magazines yìí ẹ wá rí àwọn obìnrin inna lillahi wa inna ilaihi raji'un wọ́n ma fi àwọn obìnrin oníhòhò àwọn ọ̀dọ́mọbìnrin tí àwọn nǹkan àdámọ́ wọn tó sì dúró tó pé pérépéré àwọn nǹkan yìí ni wọ́n máa fi ṣe ìpolówó ọjà wàtàkọ̀dà báàbù tùjárì náà وبعض المصانع من هذه الصور أيضا وسيلة لترويج بضعهم حيث وضعوا هذه الصور على معروضاتهم ومنتجاتهم wọ́n ní apá kan àwọn olùṣòwò àwọn oníṣòwò àti àwọn ilé-iṣẹ́ àwọn náà mú àwọn àwòrán yìí gẹ́gẹ́ bí okùnfà láti fi lè polówó àwọn ọjà wọn lédè tó yẹ sí pé wọ́n gbé àwọn àwòrán yìí wọ́n gbé wọn sí orí àwọn ọjà wọn orí àwọn muntajati wọn àwọn product wọn wọ́n gbé àwọn àwòrán àwọn obìnrin wọ́n gbé síbẹ̀ láti ma fi kó fìtínà bá wọn èèyàn gbogbo àwọn nǹkan yìí làwọn nǹkan tí wa tó dẹ̀ ń dá ìbàjẹ́ tó sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkùnrin di ẹ̀hànà láwùjọ gbogbo wọ́n ràn wọ́n ọkùnrin ti ẹ ràn àwọn wàláì tára ń wù lílẹ̀ mọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe wọ́nranwọ̀nran nítorí àwọn obìnrin ni tẹ̀sì láwọn obìnrin táwọn náà ń ṣe wọ́nranwọ̀nran bí epo gbóná náà àwọn náà rí tẹ́ bá ti lè kìlọ̀ fáwọn ọkùnrin tiwọn náà yí ara rẹ̀ nígbà tí wọ́n bá ti wò ó pẹ̀kan yóò máa wọ́n pé àà àbí ìwọ̀n ajáre dáadáa ni yóò tó padà síbi gíláàsì yóò tó lọ túnra rẹ̀ wò pé àà ẹwọ̀n wọ́n ìjẹ́ wá wò mí tí kàtẹ̀gbẹ́sá kódàkò tí ẹ̀ rí mi kódàkò tí ẹ̀ ṣe kíní gbogbo ìtìrísí gbogbo wàhálà tí ń tọ́pọ̀ rẹ́ra ẹ nítorí bí ó ti báyé ọkùnrin jẹ́ náà ni so táwọn náà bá ti wá lè ń sọ pé àwọn ọmọ ó ṣe kíní o ọmọ ó ṣe kíní o oríṣiríṣi àwọn ìdè ìbàjẹ́ so orí yóò tó wá máa wú sí tó bá tún di lọ́la so aṣọ bí ìgbà kọ́ bá kìnnì ń jàta ní òtòlọ mú tí wọ́n di fàyà nífàkùpà báyìí aláì ẹwà máa wò pé wọ́n lọ́wọ́ bá irú irú kí lélẹ́ yìí irú àwọn ọmọbìnrin táwọn yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń jáde lábẹ́ àwọn òbí táwọn obìnrin àwọn òbí náà rí wọn kódà ilé tó ti wá dùnyànjú ni pé ẹ ra àwọn ọmọ kéékèèké mi tẹ bá lọ rí àwọn aṣọ táwọn òbí wọn tó ń wọ̀ fún wọn àwọn aṣọ bí ìgbà pé bí ẹni pé nǹkan ń ṣe àwọn aṣọ tó wọ́n wà lọ wá àwọn ọmọ òun àwọn aṣọ tí ò ní lẹ́yìn tí ò ní lápá tó yẹ pé kìíní kan tí ń rí báyìí wọ́n gbé kọ́ wọn ní ọrùn kìíní kan tí ń rí báyìí kọ̀ wá ní sí nǹkankan lẹ́yìn kí yẹn máa wọrú àwọn aṣọ fún àwọn ọmọ ẹ́ wọ́n tún wá wọ gbogbo ṣòkòtò fún àwọn ọmọ torí báwọn náà ọ̀làjú yẹn ó tún padà kíní yẹn ó tún padà rìn wọ́n kàkí ju bí àwọn òbí wọ́n ṣe bí wọ́n ṣe wọ́n ṣe múra fún wọn lọ so kọ́nà bá kódà fún kí ó sànà wa so àwọn ìbàjẹ́ tí ó wà láwùjọ wa díẹ̀ nínú ẹ̀ ni eléyìí tí wọ́n mẹ́nu báyìí bó ìje wà nínú so kí á lè bá mọ ibi so tó bá wá jẹ́ pé àwùjọ tí wọ́n ti kọrú nǹkan yìí àtolùmọ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí ó ń gbé láwùjọ bí tó mọ́ níbi tó yẹ pé àwọn kìíní yìí kéré ń bẹ̀ gan ẹ̀dákun torí wa ẹ wá wá àwùjọ tiwa tó yẹ so bóò lẹ́yìn fẹ́ sí ni àbí lẹ́lẹ́jẹ̀ wọn kí lẹ fẹ́ ni pé àbá àbá olóye fẹ́ sí so yíba yìí sìn so ṣerú àwùjọ yìí kí ni ká àwọn kí ni ká ti pé tiwa so yíba yìí sìn àwọn àwùjọ tí ó mọ dọ̀tí ẹ̀mí àwọn àwùjọ tí ó mọ pèpè lọ síbi zìnà àwọn oríṣiríṣi àwọn obìnrin tó yẹ pé wọ́n ń ba nǹkan jẹ́ gbogbo àwa a ní wọn ní ẹ̀gbẹ́ ní ọ̀nà kan tí kejì tó ti kàn wá ẹ kí a wọn ṣe wá sí fún wọn ọlọ́run bá kó dáhùn kó sànú àwọn ọmọ wọ̀nyí ọlọ́àjọ kan sọ ọlọ́run bá subhanaka alhamdulilayi ṣẹlẹ̀ láyé ilẹ̀ ẹ̀rẹ́ tẹ̀sán fàjúlẹ̀ àbílọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kọ́nà kó bá san àwọn ọ̀sádùn rẹ̀ adákan jẹ́ kí a bá wa pàṣẹ àwọn ìbéèrè so ìfẹ́ ọ̀gá tó mọ̀ ka ìbéèrè akọ̀fẹ́ tó wá sí àwọn àkíyèsí kiri ẹ̀dàkùn àwọn wáàtí yìí ẹ̀dàkùn ẹ̀mọ́ bá wa ṣe ẹ̀mọ́ bá wa fúrẹ̀dẹ̀ fún bí àwọn tí ó bá wá mi bí àbí irú àwọn èèyàn jẹ́ pé àwọn nǹkan yìí náà bá wí sódà yóò lè jẹ́ nǹkan tọ́ka yẹn sí dáadáa yóò lára níbi ìjọba dáàbò ọ̀rọ̀ káyì gàbà àìlè yìí tó yẹn tó ń tọ́ka yẹn sí dáadáa ó dà gẹ́gẹ́ tó ń ṣe àkànà àkíyèsí ẹlẹ́kìtì náà ni wípé ẹni wá fẹ́ ra àwọn tíra ìwà àwọn tí ń ra tíra tó dábò káwọn náà gbìyànjú ká ká ọlọ́run bá kiri káwọn náà ra tíra tó àti sọ pé ọmọnù sọ́yìnbà òun ni kẹmọ sanwó fún àbí fún mọ́ àtẹ́yà ẹni dábẹ́ sanwó owó tíra èyí ta kàtẹ́ yìí three fifty ni èyí kejì táwọn ọmọ next week six hundred ọ̀hún tẹ̀nà sí hakili nìta tó méjì wájẹ́ nine fifty táwọn tó ń fún ọmọ nìta ibà àbí ọmọ àdéyà tó àkíyèsí ẹlẹ́kẹ̀ẹ́ta ó náà ní pé dákùn ẹjẹ́ sáwọn ìtìdé agbẹ́gbẹ́ lè nàpọ̀lọpọ̀ agbẹ́gbẹ́ ẹjẹ́ sáwọn ìtìdé ẹgbẹ́ bí ọlọ́run bá ti ròyìn àwọn sábà wípé innahum kanu yusari'una fil khayrat àwọn sọ̀hábà wọ́n máa ń sàlámpa tètè lọ síbi dáadáa ni wọ́n máa ń kánjú wọ́n máa ń yára lọ síbi dáadáa ni tó wọ́n dàgbọ́n ẹjẹ́ ká máa yìí tó wọ́n wọ́n ṣe lọ́rùn tó àwọn ìbéèrè fún àwọn ìwé ìbéèrè aláwọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh what is the ruling on someone What is the ruling, what is the ruling on someone that the normally the normally wife the normally wife feared so it so ìgbéga aláwọ̀ kan ni ẹ̀ ìgbéga lẹ́gẹ̀ẹ́jẹ́ ni ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh sir my question is based on the ruling of wiping the sock okay the same question Oh, oh yes, náà so ẹlẹ́kẹta can we wipe the sock drag out out the, or the have two or more rising rising holes. Okay. Naam. Naam. Uh, síwájú ìdáhùn àwọn ìbéèrè yìí ó kàn ní àwọn àfikún awon lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n ti bá wa sọ alákọ̀ọ́kọ́ lórí hadith ti wọ́n fi gbà wá níyànjú lórí kí a mọ̀ fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìkàkiri àdálù ala khair kafa'ilihi hadithi yẹn ilé tó wà nínú sahihu muslim ọ̀nà ni ó ní man dalla ala khairin falahu mithlu ujuri fa'ilihi gbogbo ẹnikẹ́ni tí ó bá tọ́ àwọn èèyàn níka gbogbo àwọn ẹni tó bá júwe dáadáa fáwọn èèyàn tó bá pe àwọn èèyàn sí dáadáa irú ẹni bẹ́ẹ̀ ò ní ládàá irú ẹni tí ó ṣe dáadáa yẹn irú ládàá tẹni tí ó tó ṣe dáadáa yẹn nílẹ̀ ni ẹ̀nà máa ní so lè ní ó fẹsẹ̀ múlẹ̀ so bákan náà àyà tí wọ́n fi pè wá sákèsí òun ni ó ń sàlàyé fún wa nípa ìsálápàǹtìtì wọn ìyára wọn lọ síbi àwọn nǹkan tí ó jẹ́ nǹkan olóore eléjọ́ pa àwọn sọ̀hábà náà rìn ní orípa àwọn agẹ́gbẹ́ wọn ṣe ní ẹyẹbọ̀ ìsàlàyé fún wa sọ àwọn sọ̀hábà náà rí buwara làbọ̀ wípé àwọn náà lo ayà yẹn wọ́n dẹ̀ máa ń sáré wọ́n dẹ̀ máa ń yára lọ síbi àwọn nǹkan tó bá jẹ́ nǹkan olóore so àwọn nǹkan tí wọ́n ń pè wá sákìyèsí nípa rẹ̀ nìyẹn kọ́lọ̀ aláàjọ kan sọ bá so ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni nípa wọ́n ní ìdíyàn lè pa sọ́ọ̀kì tó ti ya ìyapá wà lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí pípa sọ́ọ̀kì tó ti ya a ti bá pàdé lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ pàápàá jùlọ nínú sóbòlù sàlám tó fi ṣáhùbù lórí ṣàkó gbólóhìn mọ́rọ̀ so wọ́n kó àwọn ọ̀rọ̀ wá lórí wípé ìrìnlẹ̀ bá sọ́kù tí ó ti yá ṣùgbọ́n ilé tó fẹ̀sẹ̀ rẹ̀ ní pé gbogbo sọ́ọ̀tì nìyàn lè pa ó ti yá o kò tí yá o ó fẹ́lẹ́ o ó tíkì o pé èèyàn lè pa torí pé kò sí ẹ̀rí kankan tí ó ṣe yàtọ̀ láàrin àwọn sọ́ọ̀tì wọ̀nyí gẹ́gẹ́ bí al-allamatu al-faqih Muhammad uh, Muhammad Salih Al-Uthaymin rahimahullahu ta'ala mọ̀yé sọ so ilé ilé ìdáhùn sí ìbéèrè alákọ̀ọ́kọ́ so tó túmọ̀ sí pé a lè pa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní kí ni ìdájọ́ tí ó wà fún pípa socks ìdájọ́ tó wà fún pípa socks ni pé nínú àwọn ìdẹ̀kùn eléyìí tí Islam gbé wá òun náà ni kí èèyàn máa pa socks ṣùgbọ́n mọ́jẹ̀mú tó wà fún ni pé èyí ó ti kọ́kọ́ wọ sọ́ọ̀kì yẹn pẹ̀lú àlùwàlá náà èyí ó ti tàlùwàlá èyí ó ti wà ní mara síwájú kó tó wọ sọ́ọ̀kì yẹn so lẹ́yìn tí ó wá wọ sọ́ọ̀kì yẹn tán àlùwàlá yẹn wá já ó ní bùkátà sí láti tún àlùwàlá mi ṣe irú nǹkan yìí yóò kà fomi pa orí orí sọ́ọ̀kì yẹn látàn òkè sọ́ọ̀kì yẹn òní òfòmi pa kò ní wulẹ̀ bọ́ sọ́ọ̀kì yẹn lẹ̀ kó àlùwàlá ṣe máa nígbà tó yẹ pé ó wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́nu tó mọ́ ni so nígbà tí eléyìí tẹ́lẹ̀ sánàbí sallallahu alaihi wasallam anábì fẹ́ lábẹ́ so ìkànnà àwọn sọ̀hábà wá fẹ́ bọ́ sọ́fìn anábì ní da'uhuma fa inni adkhaltuhuma tahiratayn anábì sallallahu alaihi wasallam ní fi méjèèjì lẹ̀ so ẹni tí ó bá ti wọ sọ́ọ̀sì ẹni tó ti sàlùwà láti kó tó wọ sọ́ọ̀sì so ó láǹfààní àti pa eléyìí jẹ́ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé èyàn láǹfààní ọjọ́ kan fún ẹni tó bá wà nílé láti máa pa sọ́ọ̀sì yẹn fódìdí ọjọ́ kan arìnrìnàjò òun ní àǹfààní ọjọ́ mẹ́ta láti fi pa sọ́ọ̀sì yẹn illa min janabati àyàfi tó bá yẹ pé janaba bá tẹ̀lẹ̀ sí yẹn lọ́yàkù ní tó lè mú ọmọ pa sọ́ọ̀sì kódà káwọ̀ ní mímọ́ òun ni wípé janaba tẹ̀lẹ̀ sí wa afẹ́wẹ̀ janaba àbọ̀tọ́ fi ẹlẹ̀ pátápátá àwàwẹ̀ jànábà ni ṣùgbọ́n tó bá yẹ pé kété jànábà a kà lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ni àbí a lọ sí ilé ìṣẹ̀yọ́ láti lọ dá ẹ̀gbin méjèèjì àwa fẹ́ tàbí alámi ṣe àní túnbọ́ so bákan náà wọ́n ní kí nìdájọ́ pípa sọ́ọ̀sì tí ó jẹ́ sí pé àwọn ihò ti pọ̀ ńbẹ̀ ihò pọ̀ ńbẹ̀ so a ti sọ̀yẹn náà ṣáájú lẹ́ẹ̀kan so yẹ́ bá ní sí ìgbà kan náà ni. naam ìbéèrè ló kẹ́yìn ìbéèrè ló kẹ́yìn ní asalaamu alaykum is it possible is it permissible for both for both male and female to do it to do to lọkọ díẹ̀. naam wọ́n ní ìjẹ́ ìgbàláyé wà fún ọkùnrin àti obìnrin nígbàtí wọ́n bá lọ síṣẹ́ hajj kí wọ́n pààrọ̀ eyín wọn ilé ìbáyìí kò sígbà láyè láti ṣe bẹ́ẹ̀ pípààrọ̀ eyín èyàn ti hajjú èyàn ti hajjú ní nǹkankan tí ò dáa nítorí pé yíyí ẹ̀dá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala padà nìyẹn anábì sallallahu alaihi wasallam ti láàánà àwọn tí bá máa ń ṣerú nǹkan yìí àwọn tó máa ń yí ẹ̀dá ọlọ́run ọba padà sọ̀rọ̀ pé eyín tọ́nà ọba lè kẹlá dá fún wa òun náà ni eyín tí ó wúlò fún wa òun náà sì ni tọ́ dáa tí ó lóore fún wa sẹ́rí eyín tí a fẹ́ pààrọ̀ yẹn eyín yẹn kò kí ń ṣe eyín tó wúlò fún wa bákan náà ìyí ẹ̀dá ọlọ́run ọba padà ká sọ pé ìtọ́lọ́run ọba àníkẹ́lá dá ò tẹ́wa lọ́rùn kò wá tó kọ̀dá tó kọ̀ rẹwà tó afẹ́fì ìmí tó rẹwà jù lọ afẹ́fì dá padà afẹ́fì ìpààrọ̀ ẹ̀nìyẹn tí ó lè báyìí ìfi àbùkù kan ọlọ́run ọba ni ìsọpọ́ ọlọ́run ọba ọ̀kọ̀ mọ́ ṣe òun lè báyìí bákan náà ìfinira ni àánú yìí ó ṣe wọ́n so nítorí pé wọ́n máa ń ṣe wọ́n ní ọṣẹ́ gan wọ́n dẹ̀ máa ń dá ọgbẹ́ tó ní agbára lẹ̀ sí wọn lára kọ́lọ̀mù kó ṣàánú wa so ó tó wá burú jùlọ fẹni tó ṣiṣẹ́ hajj nítorí pé lè báyìí nǹkan tó súnmọ́ jùlọ ní kí ó pé kọ́mọ pèèyàn lọ síbi rìyà yóò pèèyàn lọ síbi rìyà pé ẹ̀rí pé mo ti lọ sí hajjú ọ̀rọ̀ wá ní tí tó ẹ̀rí gbogbo ọ̀rọ̀ tó fa eyín fífẹ́ àtẹ́lẹ̀ tí ọ̀fẹ́ eyín fífẹ́ ara lè wọ́n sàmà bóyín náà ni so ara lè wà ẹwà rò pé inú rẹ̀ lọ́yọ́ inú rẹ̀ ọ̀yọ́ o kí ní burúkú tó ti kàn mọ́ eyín yẹn tó fẹ́ kẹ́ rí òun náà ni ó kó alàbà tó fi sọ di ẹni tí ń fẹyín tí ń fẹyín tí ń fẹyín káàkiri báyìí tó yí báyìí tó bá yìí jẹ́ sí pé nítorí kálíbà mọ̀ lèyàn fi ń ṣe irú nǹkan tó bá yẹ pé nítorí kárí mi ni àyíyàn tó burú tó rọ́pọ̀ bá hajjú yàn jẹ́ ọba hajjú yàn jẹ́ so nítorí ẹ̀ kí a jìnà sí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn míì wọ́n ni a ní wà lọ sí hajjú ìwà nígbà rìsíptì so pé a èèyàn gbọ́dọ̀ lọ sí hajjú kọ mọ́kànyìn tí ìgbà pé yẹn ti ṣe so rìsíptì ni eyín eyín gold àbí silver <coughs> so kọ́lọ̀wà kó sànà wà tọ́rọ bá sí ẹ̀lẹ́ tí ń lọ sí ájì lójoojúmọ́ lọ́dọọdún tí ẹ̀ bá lọ ájì 32 tẹ̀ pé kí wá ní ọwà ṣe o ṣé gbogbo yẹ 32 iná ní ọwà pààrọ̀ ṣé bá ṣe rí pé bàbá ńlá wàhálà ó dìbà kódà àmàlà kò ní lè jẹ gbèlé tí ó lè jẹran gbèlé tí ó lè jẹja so ọlọ́wà kó sànà wà a ti ráwọn èèyàn tọ́lọ́wọ́ bá kẹ́lẹ̀ fẹ́ pé ọdọọdún ni ọlọ́wọ́ bá yọ̀ǹda iṣẹ́ hajj fún so eléyìí ìwà ìmọ̀kan ni kò bá ẹ̀kọ́ islam mu kódà àwọn tó ń ṣe lọ́hùn náà àwọn olùbàjẹ́ èèyàn bí tàwọn tí ń gbé lọ sọ́dọ̀ wọn náà ni wọ́n ti máa bá ti máa ṣe kódà àwọn mẹ́rin tó mọ̀ sí dáadáa pé ọjọ́ kéré ni ọlọ́wọ́ òun mọ̀ sí ilé tó wá burúkú ni pé alájà náà tó wá gbéyìn rẹ̀ lọ sọ́dọ̀ wa fẹ́yìn tó bá ń ti àtẹyìn àtètè àti gbogbo ẹ̀ yọ́ mọ̀ wá sọpírẹ́sẹ̀ fún eyín alájá so ọlọ́run bá kọ́lá ń kó sànà wa so ọlọ́run mọ́ sí wá ní alájá ìyà subhanaka alhamdik ẹ̀ṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ tẹ̀sán kẹfẹ́rẹ́ subhanaka